والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسقف الله وبعلا نجله أنت ترى إكياتي جفان سواجه جاء الفوا الشفوا الفوا با نبي محمد صلى الله عليه وسلم كي الله كما بنا بنا تنوارا لنا تنوار صحابه bẹ́ẹ̀ wọn bá kó sànù àwọn ní àgbàdo àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwọn àjẹmọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àti àánú ẹ̀yí wa fún láti àlùkẹ́ àrùn. tíra tá a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òru onóyìn àlùfàtàwà àlùmọ̀hìmà àwọn ìdájọ́ ẹ̀sìn tó ṣe pàtàkì ń gbèsè ayé wa tó yẹ ká máa tá máa lò ní day to day page tàbí lónìí page two hundred sixty nine ní àdìgbéra ní ọ̀rọ̀ yìí page two sixty nine okùn kíra al-aid fi kutub al-adhiya bóò ní ìdájọ́ obìnrin tí ń sin nǹkan oṣù lọ́wọ́ tí wọ́n ń ka wọn tíra àdúrà táwọn náà ṣe kúrán lẹ́wà ń bẹ̀ẹ́ obìnrin tí ń ṣe nǹkan tí ń ṣe kùsùn lọ tí wọ́n ń ka àwọn adúlé tíra àdúrà pé àwọn àwọn àwọn mi kí ni ìdájọ́ rẹ̀. question two forty six ìbéèrè ni pé àlìyé yóò lòlù áì kìrá àti kútùbù àdìhíyá yóò mọ̀ àràfà aláràkàmì ànà min ànà fi bíi àyàtò bẹ́ẹ̀bi aliyajúlù láàrin sọ́tọ́ fún obìnrin tí ń kan oṣù kìrá àti kútùbù àdìyà kó máa kàwọn àdúà tíra àdúà yóò máa àràfà lọ́jọ́ àràfà a annam bí a kìrá àyà ti kùrà ló pé àwọn àyà kùrà lè wà náà tíra àdúà wọ̀nyí ẹ̀ pé túnbìrì bá lọ sí hajj tí bá ń ṣe nǹkan oṣù ìkàkà kéré ní ojú ìṣe hajj gbogbo tí alájẹ alájẹ ti yìí mọ̀ sí bí a máa kò gbọdọ̀ kírun eléyìí mọ̀ àwọn ń hajj pàápàá jùlọ àwọn òpó hajj ìgbé ara mi láàkọ́ òun ní ọba àwọn ara mi labẹ́ ìkà hajj obìnrin rẹ̀ ní inú àánú ọlọ́wọ́ bá fún ọlọ́wọ́ náà fún ọ kó wọ́n ẹni kọlọ̀ bá ti bu ara wọn ni wọ́n lè wà láti ṣe ara mi kí wọ́n ẹni kọlọ̀ ní kéde tẹ́lẹ̀ ní kí wọ́n wọ wáyé ọkùnrin ní ọwọ́ wáyé lórí débìlà ní oníwọ̀ fáìlì ní wọ́n sòkòtò yóò rò sọ ni àmọ́ obìnrin gbogbo tó bá wọ̀ tó bá ti po owó rẹ̀ ó ti dá fún ara mi yóò bá wọn gbé ara mi lábẹ́ ìka hajj lẹ́yìn náà yóò bá wọn lọ sí àràfá òkú fòlà àràfá yóò bá wọn dún àràfá ọlọ́wọ́ sọ ọlẹ́sàn rẹ̀ náà yóò bá wọn dún ní àràfá lẹ́yìn náà yóò sì sàfà àti márùwà fókè kẹta ni ọwọ́ tí ò ní ṣe náà ni tàwáfù lé olúwa torí tàwáfù lé olúwa bí ẹ̀rùn ni ẹni tí ò lálọ́ àlá olùsí tàwáfù lé olúwa ẹni tí ò dẹ̀ ní irun rẹ̀ ẹni tí ò ní irun lóbìnrin dẹ̀ níyì kò lè lálọ́ àlá àbí ẹni tí ń ṣe kẹ́ oṣù lọ́wọ́ àbí ló ṣe dìfáàsì ó di wà ó ní kánì báwọn ní báwọn ṣe wọ́n bèèrè pé sọ ẹ kó lè ka Qur'an tó lè ka àwọn àyà tó bá ń ka àdújọ ń gbà pé jọ àdúgbò àdúrà ní jọ àràfà àwọn tíra àdúrà kútùmùlà àdìyẹ àdúrà kọ àwọn àdúrà oríṣiríṣi ẹgbẹ́ yẹn títí tó lè máa kà tó pé àyà Qur'an mẹ́wàá ń bẹ̀ ìdáhùn la àròjẹ àǹtẹ́kọ̀rọ̀ àìbò nìṣẹ́ àdìyẹ tó lè gbọ̀ tó bá ti kò síbi àwọn ilé pé obìnrin tí ń ṣe nǹkan oṣù àbóbìnrin ló ṣe bímọ kọka àwọn tíra àdúrà tí wọ́n kọ yẹn ní àsìkò hajj tó náà máa ń ṣe hajj lọ́wọ́ wọ́lá bá ń dákàrà al-Qur'an ala sahih ká lẹ́yìn náà nínú ìtòfẹ̀tẹ̀lẹ̀ lẹ́jù ní pé kò síbi àwọn ilé kọka Qur'an gan ìtọ́ ha sórí kọka àjọ yẹn àbíjọ ìlànà òlàmíràn nassim sahihi شريع يمنع العاهي والنسبان عن قراءة القرآن تري عريبة نفسك تبسة يعني لي يقول بين جبان سنكوش لو أبو بيجوا دبيما تبقوا فلوكا قرآن إنما ورد في جنوب خاصة أن تواني جنبان كان يوني فلوكا قرآن لأن ولأن القرآن يقرأ القرآن وهو جنوب بأن لا يقرأ القرآن وهو جنب اللي هو يقول كقرآن بل جنب لا لحديث علي بن أبي طالب رضي الله عنه وأرضاه فهو حديث علم على سيدنا علي ولهم قل ينسي كل ينسى وانا أما الآخر أما الحائد أما يتبان سنقوص له والنفسان أبو بن دبنين تواتى بما ورد فيهما حديث ابن عمر حديث زوان فيه وقوله كقرآن حديث ابن عمر ني لا تقرأ عائد ونفسان في أن تنسي كوس لو تنسي توسي بما ولا جنب أن توسي جلبة تنجلب على شيء من الكوكب القرآن ولكن أو ضعيف ما لسي له انتو يقولوا في لأن عزيز من والد إسماعيل بن أياس تقول على قول تنقني رواة تنقني إسماعيل بن أياس وأنه وزنبه تنسي وأنه أن حجازه لدى وراء إجاز وهو ضعيف في روايته عنه gbogbo àdìsí bá lẹ́gbàá lọ́dọ̀ àwọn ará ìjà àdìsí máa ń yẹn lọ́gbà lọ́wọ́ àwọn ará ìjà àdìsí ọ̀rọ̀ lẹ́nu òdì èrè wáyà mi kò lọ́dọ̀ àwọn kòfin yìí ni ó lè bá àmọ́ ti lọ́dọ̀ àwọn ará ìjà ọ̀lẹ̀ òdì èyí ọlọ́mọsá fọ̀rọ̀ yìí wà. nàbọ̀wọ́ dọ̀ọ́yìn fi ni wàá ti hìm ánàhùn ولكنه تقرأ بدون مثل مصحف أما ولي فوق قرآن ولي ولي كقرآن لا يكون فوق هي تقول ما كحصوري لكنها تقرأ بدون مثل مثل مصحف مصحف شريعة بلا يأتي كقرآن سوري ما بقى ودي وعن ظهر القلب أسئلة إنه قلوه straight forward أما الجنوب أما لو ننك وتطوع توني جلب على فلا يجوز له أن يقرأ القرآن لا عن ظهر القلب ولا من مس المصحف حتى يكتسب أما لو نجلب جلب على وانت كبرك قرآن قبان حاسوري أبيك فوق القرآن كبرك قرآن يا توني بيه nọ́ọ̀sì nǹkan oṣù àti ẹ̀jẹ̀ bímọ eléyìí ti lọ́wọ́ ẹni tó ní tó ṣe àwọn ọjọ́ ẹ̀ẹ́dẹ́gùn afọ́sọ̀rọ̀ àyè fún abáwọn àmọ́ jẹ́nẹ́bà ìwọ́lọ́pọ̀ ara ta nǹkan rẹ̀ ó sì lágbára lọ léwé ó sì yé wà náà kódà tó ọba léwé ó lè ṣe tẹ̀yẹ́ mẹ́bà bíbẹ̀ ẹ̀kọ́ ni náà àfẹ́ àlùfáàrùkù bẹ̀yìn náà yàtọ̀ tó wà láàrin àwọn nǹkan méjì anna jónóbù wọ́pù owó yẹsẹ̀ torí yẹ jẹ́nẹ́bà àsìkò rẹ̀ ó kéré ó kéré wọ́n bá ti parí pẹ̀lú ìyàwó rẹ̀ kọ́ kàlọ́ lórí ẹ̀mí ó di yé nà òfin nǹkan ní àyè pẹ́sẹ̀ sí hàn ó yẹ sí sí kówó ẹ̀rẹ́ kẹkẹsẹ̀ òyìn mi ní xeyìn àn yẹ fúragùn mi ìtìyá ní àmì wọ́n bá ti parí pẹ̀lú àwọn ẹbí ẹ̀ obìnrin fàmùdásùkú láti tẹ̀tẹ̀tòl àsùnjúbì ní yẹ́bà láyé kò ní pẹ́ ara wọ́n àmọ̀ bìyẹ́dì ìbìyẹ́dì alámọ̀rin ní wàlọ́rẹ̀ mọ́ta ṣáà tẹ́sẹ̀lá àsùnjú máa wù náà yọ̀ léwẹ̀ jẹ́ wọ́n in ajọ́dá miyàn máa jáwé kò lè rómi tẹ́ẹ̀mẹ̀mẹ̀ wọ̀sọ́lá wọ̀ kọ́rọ̀ á sí tẹ́ẹ̀mẹ̀mẹ̀ yóò jẹ́ kírun yóò lẹ́wẹ̀ أما الآخر والنفسان أما أنت سنكوس لا تفي أبرز منه فليس أمر بيديهما الأمر يسلوه ومن يدي إنما هو بيد الله عز وجل أول بدو الولون من الجياد عيبا يكون هو العين يحتاج إلى الأيام والنفسان كذلك إذا سنكوس له أو جوني كذلك بياتكم أو جوني بين يعني أنتم سبيما ولهذا أبيع لهما قراءة القرآن فبالسيرة بسيرة بعضهم يجري لك كقرآن لئلا ينساني كم بابا بيري ولئلا يفوتهما فضل القراءة لينا كيولا قراءة كي كم بابا فوان وتعلم الأحكام وتعلم الأحكام الشرعية àtàwọn ẹ̀kọ́ tó bá jọ má ṣẹ̀ríà min kitabillah ní tíra ọlọ́ọ̀bá ومن باب أولى أن تقرأوا الكتب التي فيها الهية الملحوظة الملحوظة من آيات من آيات والآديث تبقى الموقع القرآن فأولى أتصل جلولة كما أدوى تقول القرآن به نوع القرآن بالنوع والحديث ìlà agẹ́rẹ̀ záàrẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàhálà owó sọ̀wọ́ abẹ́ ilé ìlú ṣe déédéé owó asáhù káwọlì olàmà ìlú lọ fi sẹ̀rẹ̀ nínú àwọn gbólóhùn táwọn afá sọ ni rahimahumullahu fi záàrẹ̀ ọlọ́ọ̀bà kó نعم قراءة الكتب التفسير لمن كان على غير الطهورة كما كان ترى تفسير اليوم عفاني بيت التفسير وانا قبعا كقرآن كما في تفسير كده كده كده نسينا له الله كما question number 247 إنني أقوم بقراءة بعد تفاصيل القرآن مثل كتاب صفوة التفاصيل عند جلال محمد كي اما ترى تفسير اكجوه ترى تفسير في آه، صفوة التفاصيل وليس على وليس على طهارة يوقف دورة الشرية مثلا يوهن يوهن يوهن يوهن يوهن يوهن يوهن an kawo su fa alfi yadda zalika harajun alayya sai mu ni ba wilo yau وهل يلحقني اسم على ذلك ما أبا يسلولي ويبين الجواب إدام لا حرج على عائد والنسان في كراءة المتفسير قصيبا ويفين تنسين كونسلو أبين تني تسبي ما نتما كواتيرا تفسير لا في قراءة ولا في قراءة القرآن قرأت منك القرآن ده كتابه كتابه كتابه يسوم بدون أن نمثل مسألة مقبل يقول فوق القرآن قل ما قالوين في عصاء قول العلماء إلهم سلم الجنبون وعفاء أما الجنوب أما يتوقف جنبا لله فليس لا قراءة القرآن مطلقا آه بلا يخوك القرآن لا لا لا لا لا حتى يكتسل تجد اللي وين ولو أن يقرأوا في كتب التفسير وأحاديث وغيرهما من دون أن يقرأ ما ضمن أن يقول كمان التفسير أتماثير منه أما يكون كمان آية القرآن بوامه لما ثبت عن النبي صلى الله عليه وسلم أنه كان لا يعجزه شيء عن قراءة القرآن إلا الجنابة تريد أن أعرف عبد الله النبي صلى الله عليه وسلم kò sí ìgbà tí máa di lọ́wọ́ láti ka Qur'an àti jẹ́nàbà tó bá ní jẹ́nàbà ìgbà kan ní ka Qur'an wọn náà dalí orí ní nǹka òfin lábẹ́ ànihu radiya radiya sallallahu alaihi wa sallam nínú ẹgbàá mi àná òkà àlà fi dọ́mìnì àdìyí láyà rawahu imam ahmed bin isnan sahih àwọn náà gbà pé ọwọ́ ànínú àdìyí tí wọ́n gbà lọ́dọ̀ imam ahmed الإسلام الجيد ليس بتولاه عن علي بن أبي طالب رضي الله عنه سيدنا علي رضي الله عنه أنه صلى الله عليه وسلم قال أما الجنب فالرجل بلا فلا كمكة القرآن ولا آية كل أقول زي آية كان كمكة شوف لي أبي question number 248 wọ́n wọ́n ẹ̀kọ́ wọ́n yí ọlọ́dún kò yé wa kálẹ̀ mọ́ ẹmú naam a naam bẹ́ẹ̀ àbí tó wà náà wọn tíra àdúà àbí tó wà náà tíra mí tí èsì kọ́ àrùn kẹrin naam ohun kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ lórí torí àti gbé jẹ́nàbà kúrò lára ó simple tí akọ́rọ̀ bí ọba rí omi àbí tí ọba lè lo omi ó lè ṣe tẹ̀yẹ́mọ̀ tẹ̀yẹ́mọ̀ tẹ̀lé kò pàṣẹ ju méjì àbí bẹ́ẹ̀ kọ́ ni náà wà á lè mú sàrán tó mọ̀. Thank you. أي تفسير كده مصعب كتب تفسير وانجي قولي تريد أخوة تفسير العيد أو عفاتني مستيك ليه وانبه أيوة أما القرآن كنت مستيك به سؤال هيك تفسير يعني مصعب القرآن ó di ebi ọ̀rọ̀ ọmọ ènìyàn di wà nú ẹ̀ láti fún koran zẹ́lẹ́lẹ́gbẹ́ pé ilé koran láti rí ẹ̀sọ̀ rẹ̀ mbẹ̀ afáàlẹ̀ ti bí sẹ́gun gbàgbé náà tú àwọn àyà kan mọ́mọ́ ìrà dálẹ̀ ìgbìyànjú làwọn afáàyẹ̀ ń sẹ́ ó di ọlọ́mọdé àfẹ́rẹ́ yọ. náà náà kìtàbù sọ̀tún bẹ́ẹ̀ ni wọ́n ń pè mọ́sáf náà. إذا تحقق سحرت سحرك للنفسان قبل أربعين أن تصوم وتصلي وتعود أو إذا لا أقول لك أقول لك nígbà ma kò ní kírun kò ní ṣe ẹ̀kan kọ́lá méjì ti dá ó sì kara ogójì kara kan bẹ àkàrà ogójì ọjọ́ ogun ilé ẹ̀rọ àgbéwà ti kakó lẹ́la ẹ̀mí àti sísà kan àlọ́ṣẹ́wàjú ní birnin kudu road ó wà nù yáàjì níjọ́ ẹ̀ ni mifta ní kan sọ for twenty seven days ó sì dé àgbà tó wà ní one days àmọ́ kò kírun ìrètí kó di ọjọ́ days kó sakara wọ́n á ti tàwa ti kó mọ́ tàwa ti gbẹ̀tà àwọn ni pe tuntun lọ́fẹ́ gbé wá ó lábẹ́rù tuntun lọ́fẹ́ gbé yi yìí ìta àwọn ọmọ gbójú ara kò bẹ́ẹ̀ fún kò bá àti láàrin ọ̀sẹ̀ kan lọ́pàá ní kéjì ẹ̀dá ọwẹ́wẹ́ rẹ ó sì máa kírun rẹ kọ́dọ̀ ọkọ̀ lè súnmọ́ bá gbà láàyè bẹ́ẹ̀ kọ́ ní ọlọ́run bá kó sáà wá kíláwé mo ti kà bẹ́ẹ̀ mo ti kà yẹn question two forty eight àwọn yẹn yóò lè mara àti nìsan sọ́tọ̀ fún obìnrin tó ṣẹ̀jẹ̀ bí mi bẹ́ẹ̀ máa lọ́wọ́ lọ́wọ́ àǹtẹ̀sùn máa kọ́ gbáwẹ̀ wọ́n tún sẹ́lẹ̀ kó lè lọ́ hajj wọ́n ti àkójù kábla àrùbáyìn kó lè lọ kó lọ sí hajj before forty days kó pé ìyá ọmọ ìlà tó hàrà tó bá ti máa. الجواب نعم ذلك يجوز لها أن تصوم شريعة بلاء الملك باوي وتصلي كل الكلمه ويقول ما كيلو وتحج الينا قصي هذا وتتعمر كل ذي عمره ويحل لزوجها وضعها فإذا أقول اسمه أقول أتدل السنة العديد أقول لي رلو أيوة يقول الإسلام ها ẹ̀ẹ́dẹ́gbẹ́ ló bìá ọlọ́run sàbí wa fi àrùbá ẹ̀yìnà ìdá tàhàrà tí wọ́n ti pè láàrin ní fọ́dí lè ṣe bá ti mọ́ ọ̀làwọ̀ tàhàrà bí àṣírí náà yóò kọ́ ọ̀pọ̀ bá lẹ́yìn tó jìlè ló bá ti má ìtẹ́sẹ̀lá sí yọ́lọ̀ rẹ̀ wọ̀sọ́lá nílẹ̀ máa kẹrù wọ̀sọ́ àmọ́ nílẹ̀ máa bàwẹ́ wàhálà lè jọ ọjọ́ lẹ̀ tọ́ fún láti súnmọ́ وما يروي عن عثمان ابن ابي عاصم انه قرئ ذلك فهو معمول على كراهة التنزيه وهو اجتهاد منه اما انت اقول عثمان اما ابي عاصم يقول مقروني كي يسبه اليه مقرون تنزيهني في اه ويكيه فرار ذلك وهو اجتهاد منه عليه اجتهاد للنفس دوره رحمه الله ورضي الله ورضي عنه لا دليل عليه ولا دليل على دليل والصواب إذا جاء تسديد أنه لا حرج في ذلك تبرد إذا طهرت قبل أربعين يوما تبر بما وبماليز لا يتبدع لبما before 40 days فإن تهرها صحيح ما تتضمى وإن عاد عليها الدم في أربعين تلاقي أجنبا دوا قدع دينيوك عكم فصحيح أنها تعتبر نفرة في مدة أربعين أما كعكم على إجاية بما ينام لا يقضي بسنة لكن صومها ماضي في حال الطهارة وصلاتها وحجها كلها صحيح أما أواره أتيروره أتحاجره توسي ناس بقول سديدي نتومي ولا يعاد شيئا من ذلك وليس ذاك كبر عمبي ما دام وقع في حال طهارة ما هو بتوسي أما أولي ليلة يأكل يسي عادي أو أبيما أجي وادا نبي جوكي فا الحجة ما كنت جوكي جي جوكي جو الحجة wọ́n gbé ara mi jẹ́ hajj wọ́n mú kálukú lọ sí àràfà wọ́n tún lọ sí mìnà òun náà bá pẹ̀lú mímọ́ ẹ̀ wọ́n bá lọ sí mìnà ọmọ ẹ̀ làzari láti bẹ̀rẹ̀ wọ́n lọ ìbọn sí àràfà wọ́n kó lára àràfà níjọ́ kẹsàn-án wọ́n padà sí mùsùlùmí wọ́n sùn dìímọ̀ ọjọ́ ọjọ́ kẹwàá ní mùsùlùmí lọ́jọ́ ọdún nìyí ọdún yóò mọ̀ náà wọ́n á padà sí mẹ́kà ọwọ́ àti tàwáàfù nínú àyà mi tẹ̀síwé ẹ̀jẹ̀ ẹ̀ bá tó padà wá òsì ńgbà púpà tó fi ti tàwa fún olúwa yẹn ọmọ yẹn hajj rẹ̀ ti dúró ó ti yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yé wa tó tó báyà lọ́kọ̀ máa lọ. èyí tí a kà nílé bí wọ́n fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ àmúlò káwọn sọ fáwọn ìyàwó wa táwọn láti máa sọ bí kó máa ń bi ìyàwó kó máa sọ fáwọn ẹlẹgbẹ́ wọn ọlọ́mọdé wa. wa alaikum salam ṣe ìdílé rẹ̀, ìṣọ́ṣẹ́ ìdílé mi. Nígbà tó ní ilé ìjẹ̀dá tó eléyìí ò ní irun kiri kiri kó dìlé rẹ̀ nígbà tí kiri bí kiri àpá sọ̀rọ̀ kan fi yé dìlà ẹ̀jẹ̀ ọwọ́ lọ́wọ́ kìtì lọ́wọ́ ọ̀tẹ̀ iṣẹ́ ìjàmbá ti dá fi dánù òdì tó wá mọ̀mọ́ dìlé yìí fásitì kan ní obìnrin míì gan fẹ́ tábọ̀jù lásìkò hajj àwọn obìnrin máa lo àwọn tablet kó bá ṣe nǹkan oṣù kó lè bá àlùfẹ́ hajj ti complete mbẹ́ ọlọ́ṣẹ́ àbìlà ń bá àlùfẹ́ kọ̀ bá mu torí aládà nǹkan ètò ọlọ́run bá ti kún fílẹ̀ kọ́ wá nọ́mbà rẹ̀ ìtúmbà ló ṣe ní ṣe hajj kó wọ́n ṣe ìtúmbà ló ṣe kún fílẹ̀ ó ti àmọ́ kó máa dìlé ẹgbẹ́ ó lè yíwọ́ ó lè yíwọ́ obìnrin mi lè lo obìnrin tó máa lò yẹn kí lẹ́ pé jẹ́ family plan ló máa yóò bá yíwọ́ ẹ̀jẹ̀ máa wá yóò bá yí dáná ó ti sókè yẹn fi kẹ́lẹ́kọ̀ọ́ mọ́ lọ ní ó di wà wallahu ta'ala a'lam wa alaikumus salam tọ́lá náà ah, àà ẹ̀ṣẹ̀ ní ọkọ̀ máa àà musulmi ní kọ̀mọ̀ ah, pẹ́kọ̀ọ́ ọ̀pọ̀. láti ẹ̀yọ̀ tó lè bá ti ń ọlọ́wọ́ sàlọ̀ ara ń tí ọ̀rẹ́ kí n jìnà tẹ́sí lẹ́yìn náà láì fi wà ní àìsíwáàzì àwọn ìwà pẹ̀lú àìsíwáàzì sọ́bíọ̀ ní ẹ̀rọ àtiwá yìí tí a fi rí ọkùnrin mùsùlùmí tí ó mọ̀ pé kọ̀yẹ́ kéèyàn súnmọ́ ìyàwó ẹ̀ tí bá ń ṣe kóso lọ́wọ́ láì fi wá ní àti ẹwà tó ní kọ́lọ̀ fúrẹ́ tẹ̀wá jù wá gbogbo ẹ̀rọ àwọn mùsùlùmí oríṣiríṣi ń ṣẹlẹ̀ sí wa àwọn dáradára mi gbé àlọ́ sí eh, gùsùlánà bá a ti parí dábà lọ báyìí àwọn tó gbé ní káàtì máa lọ káàtì máa lọ kí ló yí ọjà káàtì máa lọ káàtì máa lọ bí wà ló ń káàtì máa lọ wọn ò fẹ́ kí ìrọ̀lẹ́ bá wa ní èrò ẹ̀gbọ́n mi lọ ẹ̀ka yà gan àlè abẹ ń káàtì máa lọ káàtì máa lọ bàbá ìyàwó ní ẹ̀sẹ̀ wa gbé jábọ̀ òun mọ̀ pé àwọn táàtì àwọn gbàtà ń lọ àwọn jẹ̀mọ́ ṣẹ̀rí àwa tó wà ní kò sọ wọn apàṣẹwà ní ojú ọ̀nà ilé pẹ̀lú yẹn níbi orí bíríjì ní káwé mo ti pàṣẹwà ojú ọ̀nà báyìí wọ́n ní àkàbà lórí ìpínlẹ̀ ojú ọ̀nà báyìí àwọn oníyàwó àwọn òdáná wọn ní ara àlejò wọn kọ́ ni wá àlejò àwa ní àwọn làwọn àlejò wọn bá gbé wa lọ lórí oúnjẹ nínú àmì ọlọ́ba hikma wa ti ká gbé ká ra oúnjẹ sínú tíkẹ̀wé ìyẹn olùkọ́ ló wà náà wà ní kùsù àwọn kó bẹ́ẹ̀ yàrá lọ lé àwọn oníyàwó àwọn ọmọ tó ti tẹ́lẹ̀ kalẹ̀ bá sí àbúwà ó di àkóso àbúwà tá bá ti ta bàbá níbi mo jẹ fẹ́ lo àṣà bàbá lẹ́tù mo ní kójú ká sọ̀tà báwa náà ká máa jẹun pé ó di mọ̀ wá ní ara ọ̀ náà ti fún wa níyàwó àti fún wa níyàwó àwọn kẹlẹ mi bàbá ìyàwó ni bàbá ọkọ ìyàwó ni àwọn ti gba àrà kìlọ rẹ àdéhùn ti fi ń so igi gan àwọn ti gba àrà kìlọ rẹ àwọn kẹfẹ mi bà pé àfà àwọn fún níyàwó àwọn ọmọ ẹni àwọn ẹbí rẹ làwọn ti ní kí káwa tó bá wà pé àwa mọ àwọn tí wọn mú wa wáyé ni àwọn ti tó fáwọn fi fábílì ni wọn pé àwọn tí wọn tó mú wa wáyé tọjú àwọn jẹmọ àṣẹrí àti wa ọkàn mú lánàá lánàá lánàá sàlóṣìṣẹ kọkọ tó ṣe kókó tó ṣe àwọn tó ń gbé yẹn àná ìjẹta ni ló jẹ́ ní wọ́n lè sọ ọmọ òun lè káàtì máa lọ káàtì máa lọ sọ ọkàn ọba lẹ̀ ọlọ́mọ gbogbo tí ìfà náà ni gbogbo àwọn abúlé táwọn èèyàn ṣe kọ́lọ̀ ọba mọ́tà fúrẹ́ pẹ̀lú wa àìṣe wáàzí yẹn aburú gbà ní má ṣe máa ṣe ẹjá máa ṣe wáàzí ẹni tí a ti máa fà zákẹrẹ ẹni náà fà á ti bí a ti máa ṣe ṣàǹfààní ẹgbẹ́ kọbámù kọbámù ọlọ́ọ̀kọ́ fọ́tẹ́rẹ̀ ìjọba àdìwá náà ṣe ó kàbí mọ́bìnrin wọ́n ní kí ìwọ́n sí ti ẹ̀ ara ọ̀ kọ̀wá kò díwọ́ lọ́wọ́ láti mọ́ sí ti oye kò bí wọlọ́wọ́ kọ́lá wọlé pé ẹ̀mí ìlú alúgbó mẹ́rin àbúkà kò ọlọ́mọta fún ìjọba yẹn tẹ́ pé wà ní ọbẹ̀ ní pé gbogbo áfíríkà wọn gbọ́ wà bẹ́ẹ̀ mọ́ wà ní níbọ̀ ìwọ̀ gàgàdógò àti tàlím sọ́wọ́ yìí ní ẹ̀yìn áfíríkà lójọ Sunday so ebi mo ṣe wà níjọ yẹn so wà ní gàgàdógò níjọ yẹn abá dẹ́sítà mo bá ara wọn ìfẹ́ péjọ nídìí rédíò mo wá ní ah, àwọn tó gbọ́ àtẹ́lọ́nà ẹ̀ gbọ́ football lọ́dí gbọ́ country football báyìí àti wà ní mẹ́rin àfọ́kà gbogbo wọn gbọ́ wọ́n pọ̀ lọ́wọ́ pé you can't believe it ó di mẹ́rin nígbà tó bẹ̀rẹ̀ wà àti èèyàn méjì kiri ní májú kò tún wọn lọ́jọ́ ó gbé mẹ́rin yàwá lè afáwà kaba yìí àti ẹnìkan wọ́n àti kójú mọ́ gbọ́ wà sí òun àwọn gbọ́dọ̀ gbogbo áfíríkà ní gbọ́ wà sí gbogbo ayé gbọ́ wà wọ́n alùpùpù sẹ́rà bẹ́ẹ̀ni kí ni yóò tẹ̀lé di ebi rúbù dinar kọ́ ni ẹni bá súnmọ́ ìyàwó ẹ̀ nísù hàn yóò lọ wo déréré dinar wà kọ́ yóò àkùsọ nísù di sàárà ó di ẹ̀rọ àbíkà ẹ̀rọ àbíkà lẹ́yìn àyè bàbá mọ́ wá rúgbò bèèrè jẹ́ Àbọ̀dé ẹgbí ni, ẹgbí ni, ọlọ́run ní ẹ̀ká lọ́kànlá kúrò ní àhàzà ẹgbí ni, oye kọ́lọ̀ lè fa àwọn ìgbígbà kó lè fa àrùn aids oye kọ́lọ̀ kó sàánù wà ní mo ní mẹ́gbà fún náà ní tó bá pọ́ọ̀tẹ̀ òun ló lẹ́fẹ̀ẹ́ òun níbẹ̀ ìyàwó ìrìn níbẹ̀ kọmọ́kọ́ ojú gbé ní máa pọ́ọ̀tẹ̀ ní ọ̀nà rí ọyá ọ̀rọ̀ tí ó kọ̀ fún tó bá pọ́ọ̀tẹ̀ tó ó kù sọ́rọ̀ tiẹ̀ dáàmà ní pé kẹfẹ́ta òní bí àlọ́mọ̀ ní tó gbàgbé sí tí wọ́n ti tàbí tí wọ́n fọ́ọ̀sì wọ́n sí kọ́mọ́gbà fún kọ́mọ́gbà fún kọ́bí ìrọmọ́ sọ lẹ́gbẹ́ àyọ́lẹ̀ ìkọ̀mí kọ́mọ́gbà fún tó bá fọ́ọ̀sì agbẹ́ máa kọ́ iná inú fọ́ọ̀sì náà ni àbákọ́mọ́ kọ́ máa gbogbo àfáà kọ́ bá mú ṣéwù àbí aláàjì kọ́ bá mú oye gbogbo ẹ báyìí yẹn yìí máa yé mọ̀tọ́ fún ọkọ rẹ̀ tó bá ní ara máa pẹ́ lẹ́tọ̀ ọkọ̀ tẹ̀lẹ́ nù ó di ọkọ̀ tẹ̀lẹ́ nù ìrọ́bìnrin adà ní fẹ́ fún ọkọ̀ rẹ̀ rẹ̀ ó di wọn àlùkù mùsùlùmí àbìlà. ẹ́ mo kí n àwọn èèyàn tó jẹ́ pé wọ́n mọ ibi tí wọ́n ń lo àti wọ́n sí pàápàá jùlọ lórí àwọn nǹkan tá a ní tó àwọn sẹ́ẹ̀tì kan ẹlòmíì lè ju kó two three hours tí wọ́n fi tẹ̀sẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dàmú pẹ̀lú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn pàápàá jùlọ àwọn ọmọdé èdè àtàwọn àgbàlagbà àwọn míì gan-an baálé ilé tí bàbá ọmọ àti olùtọ́ mú òdì bá lórí. àwọn sọ̀rọ̀ wá àti báyìí mọ̀ tẹ̀lifíṣàn ìdúpẹ́ àti olùdíjẹ́ aláwọ̀ àmìn aláwọ̀ àmìn àwọn ansẹ̀t yẹn afáwà kan ní Saudiya ó ní ẹni tí ó bá gbé ṣe hìlá sùkùsù àyè kò fẹ́ ní ẹkùn ní excuse tó ansẹ̀t yàrá yẹn lóbi tẹ̀ ẹ̀kọ́ ní kọ́ mo sọ fún wa ń jóni dáná ọ̀dọ́ àbújá máa wẹ́ ṣe primary tí ẹwà ti primary tí tíèpù fẹ́sẹ̀kẹsẹ̀ láti ibi yìí tí wọ́n ń sọ pé wọ́n gbà sọ pé Buhari pẹ̀lú Tinubu ṣe àdéhùn ni pé wọ́n kọ́lẹ̀ pé kò sákọ́lẹ̀ ipe ibi ìgbàta ti ṣe gbé àtẹ̀rẹ̀dùwàn tí wọ́n kọ́lẹ̀ ní ọ̀dẹ̀ ìbíyà wọ́n á náwó mo ní mi fẹ́ sọ̀rọ̀ àmọ́ ọ̀rọ̀ tí a ń sọ yìí ọ̀rọ̀ ìfẹ́ ìsìlámù náà sọ̀rọ̀ mo ní bọ́yá ń torí tírénì táwọn apá àti wákọ̀ wa ni ọlọ́kọ̀ bá kàfà lẹ́sàn ẹ̀sẹ̀ tí Muhammad Ali àti kẹfì bá bẹ́ gbá bá bẹ́ gbà ẹ̀sẹ̀ àfẹ́wọ̀n nìkan kà Quran kí Muhammad Ali lè bá borí kí bá fà máa Muhammad bẹ́ẹ̀ lára lè dúpọ̀ àwọn agbógbó pé Muhammad Ali ilé máa gbógbó Islam yọ tó bá ká kẹfì mọ́kọ́ náà lórí call me Muhammad àwọn civil liberty wọ́n máa gbé kashos clay torí tó gba islam ó kọjú kan ní call me muhammad yóò máa gbà mí call me muhammad nígbà tí ìyá bá gbé lóyún ní ìwé muhammad muhammad muhammad ó di so mo ní gbọ́dọ̀ tó dẹ̀ ló ti gbá wa la ó tẹ́lẹ̀ ní aláàjì òkú tó ìbọn ọgá àbúrò yìí tí máa fi mẹ́rẹ̀ rẹ̀ ó ń jọ sí ní nàìjíríà alákòjù nàìjíríà tin àti morocco àbí egypt àbí tunisia wà gbà bọ́ọ̀lù èmi àdúrà àti mi ní wíkí wọ́n ń dín fi di nàìjíríà tó bá bínú ẹ̀yìn ọmọ nàìjíríà rẹ̀ bá bínú báwọn torí kí ni pé mo rí pé àwọn sọ̀rọ̀ yẹn nurudin abdulsalam ṣọ́ọ̀sì àwọn kọ́ tó máa pè ń bẹ̀ amẹ́lẹ́ tukuma ọ̀kadà kẹ́kọ̀ọ́kan ó di eyín ọjọ́gbà mi wọ́n mẹ́rin ládàá rẹ̀ tírénì táwọn ti tírénì mo ní tó alákòóso pé wọn kọ́ lẹ̀ ní ní dẹ́dẹ́kọ́ ni pé wọ́n kọ́ lẹ̀ mo ní bẹ́ẹ̀ àtẹ̀lẹ̀ akabala òòlà wọ̀sáàlì tọ́sẹ̀lẹ̀ láì ní ìsìlá tó kó dìlì sí Madina wọn ò kọ́lẹ̀ ẹnìkan wá ní kò sí bì láti gbọ̀bẹ̀rẹ̀ ti wá bẹ́ẹ̀lò mọ́lá bẹ́ẹ̀lò tó ń bà láti gbọ̀bẹ̀rẹ̀ ti wá mo wá nípa mi wọ ọdún yẹn wò anú àtẹ̀lẹ̀ ló wákàtí àtẹ̀lẹ̀ ló bá ní ọjọ́ kejì láti ọdún kẹtàlá أولي أولوك الجلاد أولوك التلاني موسى بيئة بيئة العقبة الأولى والثانية أولي وعلا إنه أنسى تديو أولي أقول أنسى تاريه إما وعن به بس نكتب للعوين يقول بيئة راجي ديوي بس سيئة أولي العوين يبع وما إلى ذلك كله كفي وعلا وهو أنسى tó fi kẹ́kọ̀ọ́ pa Islam ó fi dé àjò òdì ìmọ̀ ẹ̀lú ìwé mi ọ̀ máa lò láti máa kẹ́kọ̀ọ́ pa Islam ọlọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ díẹ̀ máa rí gbàgbà lẹ́yìn náà rọ politics ń lọ yìí pápájọ politics ń lọ lọ́wọ́ báyìí nìyí ọ̀rọ̀ Islam àti kẹfẹ́rí mi jẹjẹ ní kéèyàn máa gbọ́ kọ́ máa mú point nínú ọ̀rọ̀ irú omi tó bẹ́ bá kẹfẹ́rí sọ̀rọ̀ nìyí ọ sọ pé àwọn Christian sẹ́ni wọn dà bíi ọ́zì kálọ́ ọ́zì dàbí ọ̀rọ̀ Christian tó dà lẹ́mìí wọn múlẹ̀ yẹn ó ní à ah, ìyẹn bẹ́ẹ̀ ní election ó dẹ̀ wà minority Muslim south south tọ́ba kó gbogbo sábàbọ̀ mùsùlùmí mẹ̀lẹ́tìlá jẹ́ ẹ̀rọ jẹ́ kó gbogbo mẹ̀lẹ́tì ní north ó yẹ ẹ̀fẹ́ kọ́ wọlé ìgbòdì ẹ̀fẹ́ kọ́ wọlé ọ̀rọ̀ ẹ̀ ti yá yìí ó ní wáyé wùlẹ̀ mẹ̀lẹ́tì southern muslim come to the northern pick a minority christian as it is is right kọ́ wọlé ó di ẹwà ó ní gbogbo wáyé àkàgbé tó ṣe ìwà ó ní ká lóyún mínísítà ni àbí sétọ̀ ni àbí ọ̀rọ̀ ẹ̀ ti yáyé jù ó di ìwàkọ́lọ̀ ọba kó sànù wa. wọ́n á lùkún sẹ́lá àbdùlá. dáàbò níbẹ̀rẹ̀ wọ́n ní orúkọ àwọn ogúnbà bí yá láti màdó. wọ́n ní ẹ̀dá kò ṣe ó dáa kéèyàn máa mu energy drink. kò sábúrú mẹ́ kéèyàn mu energy drink tí gọ́ọ̀mù tí dókítà bá ti kọ̀ fún yàn. torí gbogbo tó bá ti jẹ́ halal tí o sì náà sí Quran àbí náà sí hadith bá fi ní haram ó dé tí àwọn dókítà sọ pé haram ni tí ẹ bá pè ní haram yẹn ti bẹ̀sẹ̀ so n tó jẹ́ halal halal ah, ààrẹ nìkan wọ́n ti máa kọ́ra pé non alcoholic abigir kan fẹ́ẹ́ kì í sọ sí mbẹ̀ níwọ̀n gbà tí dókítà wa sọ pé ó lè kó padà bẹ́ẹ̀ tí eh, ọlọ́run ti pè ní haram tábìlì náà pè ní haram ọjà fi hàn mú àwọn ìlàkùn máa nílùú kópa la bẹ́ẹ̀ tó olùmọ̀sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ olùmọ̀múlẹ̀ lọ́fẹ̀ olùmọ̀múlẹ̀ torí ńgbà mí ìmọ̀ ẹjẹ́ wò sẹ́fẹ́ lòmí ọmọ aṣẹ́ mi kan gbèrè mọ̀tíọ̀ mọ̀tíọ̀ ní forty four ìgbà yìí ó lè yí ní forty four ìgbà yìí wọ́n ti rẹ̀ kọ́ mọ́ ìdí power fún mọ̀mọ́ òun ó ní mọ̀mọ́ bá rìn díẹ̀ ìmọ̀ rẹ̀ mọ̀ ọlọ́jọ́ náà tẹ̀lé mọ́tò tí wọ́n ti máa mú pàpá ọ̀tẹ̀ ọ̀kan lójúmọ́ oníkùtù aláìmá mo tí o ọ̀rẹ́ ní kúrọ́mọ́ fún wa lórí pé nígbà tí ìjọba tapá wa ọ̀gá ìgbẹ́ ọdún mẹ́fà tà ní ẹni kákan sì tó bẹ́ẹ̀ láyé láti pe nǹkan tó lọ ń pè ní halal ní haram ó lè bí ẹ bí èrè kẹtẹ́ ìjọba lọ́wọ́ mi ní ìjẹta kọ́nà tàbí ìjẹrin náà ni màá à ń sọ̀rọ̀ lánàá kí bá ti wà láàrin ara yìí kí búrọ̀ àtẹníyàwó kó pẹ̀lú ìyàwó ìwádìí àpọ̀kọ̀rọ̀ àwọn ẹlẹ́yìn ṣe brọ́dà mi máa fi lè fẹ́ ó lè fẹ́ kẹsì aráàmù ni àwọn èèyàn kẹsì aráàmù ni tọ́wọ́ yóò ti gbọ́dọ̀ bínú ṣé kọ̀fẹ́ sísà yóò ní ọkọ ni